أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما لفلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واهل عقودة من لساني يفقه قولي ست الله مجبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا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 آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فاتبعه الشيطان فكان من الغاوين ẹwọ́ntọ́ mọ̀ ní káyọ̀wá inú bọ́dẹ̀ ní ìkẹ́kọ̀ọ́ ọ̀nà òmòrí áfẹ́yìn àwọn àyà tì ná ọ̀nà òmòrí ọ̀ṣà sí ya ọ̀nà ọ̀sìn mẹ́ẹ̀ẹ́zà ọ̀nà ọ̀ṣọ́ yẹ ọ̀nà ọ̀sìn mẹ́ẹ̀ẹ́zà fàǹsálà kàmìnà. dɔtɔ hɔn ni ɔyiyɔ nan dɔkɔ kórèŋɔ yiyɔ nan ɔrasi yɔ nan fatiba oṣetɔ. lọ́sẹ̀ ìta nà nù kúkú bó dídá yọ lọ́sẹ̀ ìta nù kúkú àdó ọ̀dọ̀ ẹ̀sẹ̀ mẹ kúkú di yẹ di hinayà ni. tetaba ayiwe gbẹna li dɔn ko a sɔrɔ nka wa sɔrɔ mu kɔrɔ o e, fana wa kaa sɔ mu kɔrɔ nɔ. fakana mina awi. ɔmɔdi ka ban ne bɛ mɛ ka taa o gbɛ tɛn naa na jo le nye enevu dɔmɔdi b'a kan ne ka ye. wala o si na lɔrɔ faana o bɛ ha. wala ni na o a fala omuliko ya nizoni oyo manisiyo atasiyono larafanahu biha domisi shoteba ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تعمل عليه يلهب أو تتركه يلهب ذلك مثل القوم الذين كذبوا فقصصت قصصها لعلهم يتذكرون أمريك أزمي دوني أمس كاهرة بغشاية من أمس كاهرة أما سبب يسمى ولكنه أخلد إلى الأرض أمريك تشايزه إهكون إهران كان أبو قوانين واتبع هوايا دوسا سيدي قوانين إذا نعم ماني مي يريني دي ما شاي هذا هو حسا إذا مريا كاكا أفرأيت من اتخذ إلهه هوا وعد الله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره قشاوة فمن يهدي من بعد الله أفلا تذكرون omori oka ntu omori awo yaro ne kaka ittakhadha ilaha wa hawa anazive anavali ivi huan de kibi huan obo omori amen isibe huan okoma kenon amen wa adallahu allah ala ilm do omori do show jode ye do gwa tresɔ yɛ na ana ana bi de tresɔ yi yɛ ɔno omori bi de yi yɛ ka yi ewu zozo ɔbi. ɛbɔza ananyi wudoro boorɔri wakatama ala samihi wa kalbi domori gua domori gua ɔtɔ do gua ye wɔjɛ ala ala basɔri ɣeshawa domori do gua yi e. fama yahadihi min baada la omori kaba ne de ya dama ne ya ene kuku nyɛ nso de bi ɔfiri ma na omori ɛnyi ɛnyi and isomori kan ne bi daawuda ɔbi kan ye wala tattabi ilhawa fayudillaka an sabilillah ẹwà níbi dáwúdà asúnà sáà sí ibi ìhúà ọ látìlẹ̀ tó wọ̀nyí ni kìnyẹ́ sẹ́lẹ̀ tó máa mẹ́rin omori yọ̀nà orí ayá ń bá yẹn omi orí yìí láàfíà yẹn ɛhɔ ana ade banyan ɛyɛ no ɔbanyi ko omuri ɔfɛmi laafia tena kyɛn wa ɛyɛ ɛyɛ no ɔre banyi ko omuri ɔmɛto laafia ɛyɛ o amen amen. Asmatu nto mori. Wala tattabi al-hawa fayudillaka an sabilillah. Ewa nabi Dawud asuma sa sibi hwa o níbi ndị àwọn náà dọ̀bá sùn húró ọ̀zọ òmòrì dọ̀sùn húró ọ̀zọ òmòrì. Ìsọ níbi ọ̀bìkà èyí náà níbi àádọ́mà òmòrì ọ̀tún náà ẹ̀dọ́ mẹ́yìn Òzò ní ìyá aka àzé ọ̀ ọ̀nà ya ẹ̀yìn ẹ̀fìtìyà yẹnyọ́n nyẹ ẹ̀wọ̀n ọmọdé ọ̀dùkà yẹ ọmọdé àṣọ́lẹ̀fẹ́ ọ̀rọ̀ àti yẹ ìka ọ̀sọ́nàbọ̀zọ bọ́ọ̀rọ̀n ọ̀sọ́nàbọ̀zọ ibù ẹ̀hẹ́ dọ́kùkù bá na ịba nke náà ẹ̀zẹ̀ yẹ iná ya ẹ̀bà yẹnyọ́ ẹ̀wọ̀n àmà ya yẹ hàn yẹ ọ̀rọ̀ èsì na ìka ẹ̀tá hàn yẹ ẹ̀tá ya yẹ inú ihe tatu inú omori ihe tatu ya abọ izo oyizo mara omori nyima ụrẹ lọtụ ntụ omori nyi oyizo mara omori domi nyima hụrọ ọnụ omori ya obere ka ye ojuwere ọnụ omori ya obere ka ye ọnụ bụ kụtụ anyị na omori dọ hụrụ choze ya o jozabọ ọmọ mẹ iná ẹ̀rí ọmọ ṣiṣẹ́ ọdẹ ká ọmọdé kì máa ń kẹ́ mẹ́rin ìdìlá ágìlátà àjẹ́nà na máa na ṣá lima nùrí ọ̀dọ̀tọ́ ni na kẹ̀kẹ́ ẹ̀họ́ máa ń kẹ́ náà na ẹ̀họ́ ehi nèzú nà ọmọdé yẹ na iná hàn náà dọ́ọ̀ni sí ọ̀zọ̀ na èrí zọ nèyí iná na kẹ̀kẹ́ ebe na ebe na eheke na-esi na omori ebe ishehekene ọnụ mụrụ ya ha n'ọbọ dara nye naba ebe na omuri ha n'ọbọ ya lọ́tí òtò mú ní ìsànwọ́dẹ̀ ọ̀dìká alábẹ̀ẹ́kẹ́mẹ́ ọ̀bùkútọ́ báyìí ẹ̀họ́n náà bá náà ṣọ́dà jòzó òmùrí yìí à ń kọ́mẹ̀sẹ̀ bal ambun bá ọ̀ra ọ̀nà òmùrí yìí ọ̀nà òmùrí ya. an kɛlɛ ɲi mɛ kaa ina nana mu tafsiri qur'an mara isa bɛ yɛrɛ ka ɛdɛ ɲi nana ye jɛ so ka ye o ma ya anabozi ibn abi salt anabozi abu salt o n'o wa bɔnni cɛ yɛrɛ ni yɛtɛ ni ma ko anaba muhammad sallallahu alaihi wa sallam o k'i sɔrɔ k'i yasi eyan dɔ kan na zɛ tɛn dɔ ye dɔ hɔ sɛ k'i sɔrɔ yen naani dɔ kisɛ zayam ɛ e,

Ka ọna atum ìjọ omori yà ka ọntú omori anaba muhammad sallallahu alaihi wa omori ibà tọn dọba ya mu ya dọba rí ayé mu kọyọ dọba rí iṣẹ yẹ tán kàyé ẹ wò rà bọ kẹnẹ kíni rẹ ibà ní israẹli nìní tani bàbá kókó àtani bàbá wọn ọ̀nà ya sọ yẹ mẹ́yìlá ẹ̀ omori wà bẹ́ẹ̀ ni tó yẹ tán àfikún kẹ́ ẹ̀ nyọ́ yẹ ama ìjọ ń tó mú rí rẹ̀ dẹ́n nẹ́ dọ́rọ̀ dọ́nà jẹ́ ìrù òkà yẹ ẹ̀ yẹ nínú ní kàkà átọ́ iná wà áyà tì ná òmùrí ọ̀ṣọ́ yẹ náà ìsà fánsálà àmìnà dẹ́ kòkó rẹ̀ wọ́n yọ̀ nà jòlí kẹ́ yẹ ká yẹ ọ̀ntọ́ náà kẹ́ kàbọ̀ ọ̀nà yẹ ìjọba bẹ ẹ̀nẹ́ sọmọ kọ́rọ̀ mẹ ẹ̀nẹ́ dọ́rọ̀ nípa ní ìrẹsọ́nù tó mú rí hùn and ohun tó mọ̀ rí ọ̀nà yẹ àyà anabai muhammad Salasalama ọ̀nà wọ́ta ọ̀nà nyara yẹ àyà àyà tọ́ọ̀dì àti ìrìn ìrìn yẹn tó mọ̀ rí ọ̀nà wọ́ta yẹn then ìpè náà wà wúrọ̀ rẹ̀ dáàsẹ̀ ní bá dọ́yọ̀ ẹ̀nẹ́ dọ́yọ̀ bẹ́ẹ̀ kọ́ ọ̀hán náà bẹ́ẹ̀ kọ́ òdìdí ọ̀ dọ́sùn àkàyè àti ìrìn ọ̀nà mọ̀ rí sí wa ẹ̀ kò hó rẹ̀ ẹ̀rùn

ɛna akayi e tɔbɔ de dɔ ìjọ kayi osan dosan ka ọ ọsọ nya mọ ina mọ na ẹza ina nìde dọkọ na ọsọ ya seesi dosan ka ọ na ezikọ na ọbọ ọnye na ene lọ hụ kerekere ina bi ba na ìsẹrẹ ayé la dọdị pe ya omori rara ekonokuru rẹ hụ ina abẹ nye na ya dọmori okwo dadu ya na. uzozo na mba mmeri ọ dọkụkọ ere ka a ah, enyo ni ụlọ hụ na ị na-abịa kpọrọ dọkụkọ jọba na ijebụ dọkpara ọbara n'ọma du ya ìjọ pẹ̀lú ahù dáì kọ́wàá nì ó ìkàdúrà náà sórí ẹ̀rọ afẹ́kẹ́ lọ́tí ohun tó mú nínú báyìí kọ́ ayé ọkọ̀ lóko lódìpẹ̀ mórí kò mórí òbẹ̀rẹ̀ ìrèzí ẹ̀ máa hà ọ́ àpò ìrìnsọ́nùbù. Those are usually your Nínú ẹ̀tọ́ máa ń yẹ ẹ̀rọ ọ̀tọ̀. Láti ọ̀tọ̀ mi nù. Ẹ̀ka usual normal ayọ̀ dújẹ́ lóbi tó nǹkan ó ọ̀nyá mi bẹ̀rẹ̀ ibi títà nọ. Anáyà àfẹ́kọ́nu wọ̀. Ọ̀nà ọ̀bùnzọ̀ ọ̀mọ̀dúwẹ̀ ọ̀yàkùnbàrẹ́ máa nínú mẹ̀lẹ́díyà bábà ní kọ̀ ọ̀bàrà ọ̀bàrà ojú to rẹ̀ kérékéré ọmọdúwà wọ̀ ọ̀rọ̀ ya lórí mọ̀dúwà pọ̀tí o tó mọ̀rí lọ́wọ́ rẹ̀ ma níní ọmọdédé àdáwà yìí kọ mọ̀dúwà lọ́wọ́ nínú rẹ̀ kú kérékéré lè kí lọ ọwọ́ rẹ̀ ma náà àdúrà ètò náà nyere ya lọ́tọ̀ yìí ẹ̀sọ́ ọ̀nyẹ́ náà nyere lọ́tọ̀ o tó mọ̀rí

ɔno ya ɔno ìtɔpìrì ní nye wa bɛ ní bala mpinu ụra owura a nyɛnyɛ ní ɛyɛ ka iji asiri mu no gye ɛdi si tɛbɛ yiri ayi koro ami di ne tu ka yi ɔno yɛ ɔgyerɛ ho papa bala mpinu ụra owura ɔno ka na omori

ɛnna ebi etu balam bolo ba owura no gye kɔ n'oyɛ ɔdi dɔwɔ n'omu ni idatu ya ni bɛyɛ aka ayɔ ne ka ye anibi anibi musa ɔkura kwe ni itwe naani ɔba ofe ni onomu ni idatu ya madua asoro ne ti dani balam ba bolo ba ɔka anibi wuli yɛ ɔnna ma madua ìjẹba tó kiri nínú yọ bẹ kọ bẹ kó sàásà ya. ire yìí yìí yàn máa ní káwọn mr hara ẹ nana bẹẹ fi sọ máa nọ àfi kí tànkì ìdáni máa sì kama mẹ́rin nàkúdọ̀n ní sì kama mẹ́rin. ìjọba jẹ dáa màdúrà dọ́ màdúrà dáa níbi mọ́wọ́sá dọ́ vù ọ̀nà àzàn bẹ́ẹ̀ kókó ẹ bẹ́ẹ̀ yà ẹ ẹ bẹ́ẹ̀ wọ́n àbẹ́ ẹ yẹ ẹ bẹ́ẹ̀ yà ẹ nyọ́bi. dùwọ́ kẹ́ni iṣẹ́ tó dùwọ́ yẹ kọ́ jìrì jì abẹ́rẹ́ ma ní ní.

ile tude ile jere be ki be buton enne ku yo ni ze ama enne yo ni ze e ze kora ade ira be e ba lugono ana ana suwi o mo dia kai na kai nya na ma du ahia do vu ma so to mo ni ma so nsu e ka aso ni o eje ebere ama jawi ene le asana na simena ka israeli ya ta ai ai I, ni o de kai

dake daka yɛ kee dɔka aka sɔ ne mɔ daka o te nyɔ mɛ ɔmɛ nyɔ ipa kɔnɔ ne kɛ n'abo abo yɛ dɔla mo pɔ wa daka aka sɔ mɛ aka sɔ ne mɔ ɛka ko o de ti nyɔ mɛ ɛdɛ mo pɔ tɛ ɛdɛ kuto yi dɔka ɛdɛ kuto nɔ ɛdɛ ka mɔ ɛfɔ nɔ. mɔtò tó mu nù. dɔka mɔ ọbẹrẹ mọ náà dáná kọ ẹdẹ rìkì misa vion àndósàmì dọjìrò mọ nósàmì èsì ìṣogun hóun wọn kọ náà ní ìdẹkẹhẹ ọmọ yìí rẹ kẹrẹ hóun wọn ọsùlọsọ tó mọ rí mi. tiẹ sẹlẹtọ náà mẹni. ọ nípa náà gbọdọ bá ọwọra àyìn zọrọ náà ìzọrọ náà jẹ dàmàdúwẹ̀n. ọjẹ́ lọ́kọ̀ náà màdúrà àyà níbi mọ́sá dé ìkàzá náà bẹ̀rẹ̀ yà màdúrà yìí tẹ́lẹ̀ náà káyọ̀ ká èyí wà màdúrà yà nọ lọ́kà tó ilé ọ̀nà náà nọ ọ̀nù kàkà inú ẹ̀ yàn ya hàn tí dání kọ́ nù àmà àdì kuwa ne hinare kuwa towa ne ne ena horo nguno ada ada ni musa ada towa na ho ware ne wenne ase ye edoyo ije e ba doyo de si duwe hu e do muri jara wo kwa yiwa e de kire emo na e ba na sum koro men na wa ne musa ba ni sai ne des des rekan ama de kunu no muri siro wo be muri chita un ye taiwan ọ̀nyá ya níbi ahịa ọ̀nyá mẹ́rin ụkwa náà a na dá jẹun náà ọba àkọ́ ìwà nínú ewu náà ọ̀rọ̀ ha epidemic ló mú ìtò yẹ tẹ́ na àná náà iná ìrẹ̀ ìrẹ̀ yín àmọ́ ìsàn lábẹ́ àdìka bẹ́ẹ̀ náà ń bọ̀nù ya. dị ka e, ọ. na

kara kakaka wanya muri na yenye saa na láti ọjọ́ mọ̀ nínú náà rẹ̀ máa jẹ́ tó sókè ní chọ́ọ̀bìn wọ́n máa jẹ́ tó sókè ní chọ́ọ̀bìn dẹ́gbà aṣọ ọ̀dẹ́ ní káyé inú na. ẹ̀nàmẹ́ anátọ́ ọ̀bọ̀ nínú kábọ́nà náà ọ̀dẹ̀ká àtọ́ àtọ́ inú màá níbi mú sọ́nà ọ̀nyọ́ nyẹ́rà àbílẹ̀ anyị kpọrọ nyina ndị ya dị na ụlọ omori yi ịjọ n'ịzọ oyin ekpọrọ n'akụtụ ịjọ n'ịzọ ọdọ oyin nsi ọrọ gam ya ọnụ ndọ daa ọka ihe mụwa wọn mi wọn ọ na so ọmọ mẹsẹ de oyin ọyẹ ahịa láti ọ̀tọ́ ọmọdé nìyí ìyá sí láti ọ̀tọ́ ọmọdé nìyí wọ́n kàkì àgbẹ̀yìn ayé ń lọ́nà ṣe ká ẹ̀yà àìdánà àbáàkàkà òǹtẹ́rìnà بفضل الله والحمد لله bíkì onótó mo lùsì pa ìkàrà àkà orí yìí ọmọ náà gbọ́ bọ́ náà. abẹ́rẹ́ ti yàn ká omtirna bifadlilá walhamdulilá allahumma ijaalhu sayiban mubarakan. omuli omo oliha albarika yenu amin amin ozo ni balamu kudu bawura ozo ngaze hahura ozo omolihi الإمام الغزالي الإمام الغزالي أنا كايني من هاج العارفين أنا karanyi anabi ina nidi omorihi ana ho omorihi useka uh, omorihi ona na ya oyi oh, onu manu huru baya bangan uh, bunu ba ura ona ya dota loko mori oka ya nidi no na oka e a ise ku nyara kwa na doda a ise ku nyara ẹ̀rí yẹ kúyọ náà yẹn ná mi kọ́ náà bọ́ bá dọ́mùrí àká kọ́ yẹ mi kọ́ náà bọ́ ọ̀ tẹ́ kẹ́ sẹ́yìn kò pọ̀ nyẹ́ kẹ́ náà kọ́ náà bọ́ kúrẹ́ sọ́yìn yẹ ọ̀nà onùnàmùrí sí ọ ọ̀rọ̀ sí yẹ ọ̀nà onùnàmùrí sí ọ onùnàmùrí ọ̀nà ọ̀yà mi bá wà rẹ̀. mo ní na okogbo ọ̀sán ní wàhánà ẹ̀yìn náà wọ́n yẹ máa lọ kó àwọ̀ ẹ̀rẹ̀ sọ̀rọ̀. amen amen and ịsọ mmiri ọbịa ka enye izi n'ekwu n'iyi ezọghị ezọghị ọnụ omori si taufik tinanị ọla n'omori ọmọọza amfani enye izi n'ekwu na tụlọtụ otu omori ani amesị nọ sịrị ịnịrị bala mbụ n'ụba ụra adị ịnịrị ayọ nọ oh, na ndùbọ no sisi ẹtẹ ọmẹmẹ ọmẹmẹ a dọmọ yi dọmọ esi yẹ yìí yìí. رفعناه بها أمري كوزوني لرفعناه بها دوني أمي سكاهرة دوني شوينا دوني سكاهرة أمري نبقبو أيو نو هسي نبو ميانفاني أيو نو هسي نبو أسي ممييناني أيو نو هسي نبو أسي نبو سكاتنو آمين آمين ولو شئنا لرفعناه بها وينزل أمري don se kahire walakinahu akhlada ila al-ardi amma o chaira hede ke eha o re hu no morihi ehe ozi eri hu no no morihi de ki do sa si bi wa ni فمثله كمثل الكلب أمريكي أجوع iri na wọn lọ nọ n'ami ẹkọ apẹjuwa kama nfani ni kẹlibi bọsiman kikiri bọsiman kakiri ezi ntaamila alehi yalaha wàá durezi ọtún ọsẹnu ẹrẹta ọsẹnu duwa abọọnu yalaha omorikaye na ẹtọwẹ <laughs> na ọwọ ntamila nan na akọwẹ kẹnẹ awusaturuku yalaha.

wáàdó wéèdó ọ̀nyọ́ náà yẹ àná sọ́tò sọ́mùrí. sọ́mùrí àká ìfẹ́ nàná bí káyé ẹ̀wọ́n bọ̀ náà ni wáàzí àbọ̀ ayé ọkọ̀kọ̀ máa fà á ní ọ̀nyọ́ yọ̀ náà yọ̀ lọ́lọ́ àmú wáàzí o ẹ̀fẹ́ mú wáàzí o ìrẹ́ àná kó ìbọ̀ tọ̀rọ̀ nyẹ́rà á ń kú mẹ́ kiri sí ìrẹ́ àná tọ̀rọ̀ nyẹ́rà inú wa náà tó ọ̀nì náà kọ́mìnà rẹ̀ iná bẹ̀rẹ̀ yà àbọ̀ ìrẹ́ àná mẹ́rin. كم فما بيس مانكي إذا مريكا كا انتبه وينتبهوهم إلى الهدى لا يسمعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون إن عرف من يرى وينتبهوهم إلى الهدى أمريكا واهروا دواهروا كبجل لا يتبعوكم la yasma'ukum omuri kenna na ayawo sawa'un alaykum onyonya obi ada awtumuhu wa hiwo wedu wanyo enaya sawa'un alaykum ada awtumuhum am antum samitun ukule nunda yuso kanne uhi wannen enego Lọ́pọ̀ ìjọba. Ọ̀yọ́ lè fi sọ́tún àárọ̀ fún bọ́lá ẹ̀sùn máa kàtí ìjọ mọ́lé kàkà pàpà wọ́n àlẹ́ ìhèrù àmúlárúdáhùn àmúlárúdáhùn lérò wọ́n wọ́n àlẹ́ yìí ọmọdé ka ọ̀nyọ́nyọ́ ọ̀bìnrin àmúlárúdáhùn wà á kàwọ́ kọ̀wọ́ọ̀nà àmúlárúdáhùn lérìhùn òzèwé yìí múlò àfà yìí. Ìta ni aláìní ìgbẹ̀lá àwọn tàkùrọ̀kọ̀ ọ̀hún ìgbẹ̀lá. Zọ́nì àwọn ono bapeju enene kaka kasabo be ayatina ana kwaya no muri hireke ana kure no muri hireke moto to muri fashishu qasasa la'allahum yadhakkarun fashishu qasas e won to muri petaya wa petaya na hanene dora petaya yahudi ni alko bakoko ni tawo wo بخيوات عن لعلهم يتذكرون أو يتذكرون لعلهم يتفكرون بخيوات لعلهم يتفكرون وبيصاب الرسول وبيصاب الرسول لا إله إلا الله نعم ساء مثل القوم الذين ساء مثل القوم الذين القوم الذين كذبوا بآياتنا أمريكو ددي أو ددي إن جونا نسي سين نني كايرا غنا كوايا نمريكي أو ددي إن جونا نسي سيوا وأنفسهم كانوا يظلمون أمريكا وين نيا لهنا نو إيه بس نيا لهنا هنا أبوكو يان وين وين إنني من يهد الله فهو المهتدي ومن يضلل فاولئك هم الخاسرون يهد الله فهو المهتدي Ah, ọ̀dọ̀ náà o ṣòlèzò ọ̀dọ̀ náà jòzè ní ọ̀nà jòzò gbòòrò omori náà wà ṣòlèzò yìí tẹ́tẹ́ kú ẹ sí ìyẹ pẹ́tẹ́ tún èso zọ̀nà mẹ́yìn adìlá òkàn wọn ò tẹ̀lé. ọ̀dọ̀ náà mo rí o ṣòlèzò ọ̀dọ̀ náà jòzò gbòòrò ọ̀dọ̀ náà jòzò gbòòrò hùn ní hànà ní gbòòrò bá hùn náà dẹ́n nà ọmọ yà ọba mẹ́rẹ̀ yà wọ̀ ومن ọdún náà mo rí yòó fẹ́ fú ọmọ nínú àwọn kókó àtúgbù yìí wọ́n máa ń yí òdèlé ọdún náà mo rí yòó fẹ́ fú fáwọlẹ́ àyíká ọmọ ọ̀sẹ̀ ọmọ ní kiri náà wẹ́rẹ́ nẹ ẹni ìdí mẹ́nà ẹni mo ní jí náà tẹ àtẹkù náà kókó ọmọ rí yìí àfúgbà èrè kẹtù lónìí yìí àfúgbà èrè kẹtù lónìí yìí ọmọ rí yìí àmín àmín fọ́ọ̀tì ọ̀sọ́ ọmọ rí yìí. abụghọ dị ahịa mmụsika aka ka ehe onwere osiri bebere ọrụ na kakọ e, na onugbu ebere ebe na ọfọ ihe na naịwa ụmụrụ ya ka ịsọ dị ka yi wọha dị na na chi ụmụrụ ikọ na osiri ebe banye ya nke ụzọ jọ wee ụzọ ịzọ nọ sọ ịgbawo tehe òdòhìn mi yìí o asójọ wọ́n jí lọ́wọ́ ìrẹsọ́hìn náà mi ọ̀hún tẹ́ àtẹ́kù dọ́ọ̀bá náà wọ́n ká ọ̀nà èdè wájọ. ọmọrí ọmọ ọmọ ẹtù n'enyi abaneede adìl abaneede asọ́nìyẹ sáàdé ìyí òmùrí ọ̀yẹ́ ẹ̀rọ màláìkà màláìkà náà sáàdé ìyí òmùrí ọ̀yẹ́ òmùrí ọ̀họ́ mẹ́tọ́ ẹ̀ lóòmùrí lọ́rọ̀ fún nàfàn kèkí yọ ìrìn kẹ́nẹ́ ní gẹ́yìn ẹ̀rọ ìṣẹ̀yàfì ètùrìrì amẹ̀mẹ̀ lórí ni amẹ̀mẹ̀ lórí kẹ́nẹ́ ẹ̀rọ ìṣẹ̀yàfì yẹrẹ náà bẹ́ẹ̀ kí náà jẹ̀ lọ́wọ́ ẹ̀rọ ayá ẹ̀dùn ló dín ní. ẹni ẹni lè rọ ìrọ ilẹ̀ wọ́n bá fún ìrọ̀ ṣe kọ́ díjẹ́ mọ́ àgbè tàyà sí i. dọ́wọ́ rí dọ́tún ní ẹ̀rọ bá mi dọ́yìn ó kátákẹ́ yẹ yàgò sọ àsọ̀nà ọmọ nìyí alẹ́ lórí ọ̀nà ọmọ nìyí lẹ́yìn lọ́pọ̀ tó lòdì. àbẹ̀nu náà mo dé àṣẹ mo bá yín bẹ́ẹ̀ fani rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. òun mo rí àṣẹ rẹ̀ tọ́ ọ̀nà náà ni mọ̀láìkà dẹ́ mẹ́rù rẹ̀ yìí lọ́ni mi sọ yàtí dẹ́ mẹ́rù sọ dẹ́ mẹ́rù sọ sọ náà mo rí dọ́ mẹ́rù àzà kẹ́yà mo sọ àṣọ náà mo bí ẹ̀rọ fún mi náà yìí. tẹ́lẹ̀ àwọn náà náà bẹ́ẹ̀ sọ ìdáyé náà dà ẹ̀ ẹ̀ kálí náà ẹ̀rí òmùrí yìí dèrè pa òbá bọ̀ òmùrí yìí kàkà yìí fa ọmọ ẹ̀nà tọ́kù lọ́kùnmá wá sí inú fọ́hùn fi ìṣọ̀fẹ́ ńlá ọ̀dẹ́ wà ọmọ mọ́nìkọ̀ fọ́kùnmá wá sí inú fọ́hùn wáwẹ́ wà má ábẹ́rẹ́ ọ̀kà máa yíya náà ọ̀sọ̀rọ̀ ní kọ́lá ẹ̀zá màá rárá sẹ́hùn ní kọ́lá hì náà nílé kú ìdẹ́ni kú fọwọ́ fi iṣẹ́ kẹrẹ́rẹ́ yà ọba yìí lè hẹ́lẹ́ lè hílẹ̀ wà á máa mọ̀n hafat ma wá sí inú ọ̀sọ̀rọ̀ ní kọ́lá hì náà ahaya atama zana na ile kiyama wa ma adraka ma hiya sabu meka waye ile hawi ona mfawa mali naron hamia irabi ni nilite etaha ni ino yungura gogogo omuri amani me ey bani adama enye seva ya hiyo omuri omuri omuri omuri omuri omuri dɔkun kɛyɛfin ka ye asɔnsa sɔnna omori dɔkun yɛrɛ ka ye yɛzuli yɛ n'omori yɛzuli sɔnna omori amadu omori bi si huduba yi e e ka ye ɔnde yɛ amasɔmori ekɔli sa sami ɔne yɛ ɔne yɛ asɔ sɔnna omori ɔne yɛ ɔlɔsɛ hunɔ ere kami si yɛ n'omori de yɛrɛ sa yɛrɛ n'ɔba abisomori esi hunɔ ye bisomori esi hunɔ yɛrɛ fa ye ɔlɔsɛ nyɛ wa ti na di nkɔkɔ n'omari bi yi tse tse yi tse tse. lọ́sọ̀tọ̀ mọ̀ nínú yìí ọba mọ̀ ọ́n lè ṣùkọ́ tó mọ̀ ní sọlọ́lọ́ ẹ̀sọ́lọ́ ọ̀ka ẹ̀yẹ àti ìfẹ́lẹ́ ya àká ọ̀sọ̀hí kẹ́ẹ̀bẹ̀ ní kàkà yẹ ya á mú náà ama aribi bi akɔ ije ije dɔw mori yali ko ikana kɔ de dɔw ko k'a ka ili iraba ino isho muri o ya nika na mani mei dia buri ya nige dia resta son ye e ya na mani ye ili me anon o ya na ye ya na wa na ku kare ko do kuji me no no de lo so so muri do kuri me no no de muri ya amen muri ya no ba ya amen ولقد ذرأنا لجهنم Senhor. ẹ̀fẹ́ ìrẹ́ wọn ní ti lè nǹkan yìí iná àbá ọ̀ iná apá àká bí ìka kò mú ní òwú ìṣe abẹ́rẹ́ kọ̀ ọ̀họ́ ya nù. kẹfẹ́ yẹn ìgbésí nira bẹ́ẹ̀ ni ẹ̀fẹ́ yẹn ìgbésí náà bìjẹ́ nìyà òmùdó náà wọ̀ mí yéhu iná bìjẹ́ nìyà àtọ́ mi yéhu nira. sẹ́mọ̀ nìkan iní iná yọ mí kàákà yìí wòye àhàbàrà bùkà mímbà ní ádámù mí sọ̀rọ̀ náà mẹ́jọ ilé ọ̀kíkẹ́ náà hùwù tó mú yíyẹ. ọ̀dùkì ilé ọnụ mẹ́bẹ́ hẹ̀ dábàá yẹn ká pẹ́ ẹ̀rọ rẹ̀ ilé ọmọ mẹ́bẹ́ hẹ̀ ọkọ̀ ọmọ yìí ihe òsì yìí ìkàrẹ̀ mọ́ ilé mọ́ àmì di ádámà. dìgbà yìí this by you yẹsẹ anke yiri anke zankẹ anke uhuari chan de ọrọ ban yẹsẹ de ọmọ mi lọkẹ ẹsẹ nínú ìdúná jẹnna ẹ nà lèrúkọ lèrúkọ lèrúkọ jẹnna lèrúkọ jẹnna ẹ bá mi kórè dé wọn jẹnna nọ. ọkẹ de ọmọ mi lọ fọwọ hàn dọsí dọsí dọsí sí tíṣọ yẹn nà dídẹ bàyí dídẹ bàyí yẹ tẹ́nu dita ni daa dama refa yi hɛ tan anke wiyaabɔn anke bankɛ anke wari taa gbogbo yi dɔkɛ sɔmi ne ma ne yi zinyira inu kɔli rɛ ba ne kpolu kɛ ŋurɔ nɔ ɛni bɛ gbogbo ŋɔ di hafi sɔba la lɔsi o tɔgɔ mi hafi sɔba la. ọ̀bẹ mọ̀mọ́ omori òṣèlú ẹ̀ wọn ni fífa áàlù ni wọn ni bẹ̀rẹ̀ dọ́kà ni ya la yìí sọ̀lọ̀ àmà yẹ fàál wọ́n kò mú sàlọ̀ ẹ̀dẹ́ mà hàn omori òṣè kíkẹ́rẹ́ dàmà ya wọn ni ẹ̀yẹ inú mọ̀nà sí nyere ọrẹ a yà á ibà kàní jùlọ ọrẹ yìí náà ilẹ̀ ní tẹ jùlọ mọ́mọ́ bàtà inú N'aka nyere ọrẹ yìí má kà ọ́ dàkà ni kì í ìyí ọ̀rọ̀ oṣù ọrẹ yà ndé ẹ̀yẹ ẹ̀yẹ lọ́pọ̀ tó mú sí ni wọ́n fa oyún sí kàmá tó gbé pẹ̀lú ẹ̀yẹ ẹ̀yí ọ̀bọ̀n náà rọ̀ ẹ̀wọ̀n tó nà nípa man tó nà nípa ẹ̀ bí màá mi ní mẹ́wàá yìí nfi ama na aka ọmọ yìí ọmọ yìí bọ̀ ọmọ yìí bọ̀ ọ̀rìhẹ́ ló gbòòrò. lọ́sẹ̀ tó kú. ó wọ́n wọ́n wọ́n yìí omori ọ̀ sùn jò náà hẹ̀kẹ́ lọ́sùn jò ló ń tún omori ọ̀nà náà. ẹ̀rọ kúkú yẹn màá fún rìkẹ́ yìí wá wá abẹ́rẹ́ ayé náà wá mẹ́tọ́rọ̀ àtọ́ iná ìlà ayé náà àfọ́jì bàbá fẹ́ ló wá kó omori àbọ̀ ló wá kó omori àbọ̀ kọ́ ẹ̀ ní sọ omori yẹn yìí tọ́ ẹ̀ ẹ́ ní lọ́ka ọmú káwọ́ ọ̀yà ní inú iṣẹ́ àná ẹ̀yìn fún ọba ló mú káwọ́ ló tẹ́tẹ́ dé ìkọ̀yọ́ bá wà. Múlẹ̀ bá yà wá yẹn. Ọba bá wọ́n wéere kà nábà yẹn Mahamad sọ̀rọ̀ sọ́lá mi. Ọ̀bẹ yẹn hadisa nù ọ̀bẹ wọn hadisa nù nà. poori ne sisikai ɔsoso hɔ a atɔwɔ a wɔde gya hanama no iso wɔn yi kyerɛ tetɛɛ kɔba abaa koro tɛɛtɛ dɔɔkɔ dɔdwe yɛ dɔɔ nyimɔ ɔgbɔn ba mokɔrɔ naanị. dóòsì múdìrí ìjọ tó olúwa ń dọ̀mù rí ìkòrò rẹ fún náà rọ́gbó ló túba dọ̀mù rí dọ̀mù rí dọ̀mù máa mọ́ kọ́rọ̀ ìyá akọni lè tẹ́tẹ́ ń bọ́ máa dúró múlíà dọ̀mù àmì jẹ́ náà lọ́tọ́ wọ́n yẹra kékeré ní àti sọ́mọ́ nǹkan yìí ọ̀bọ̀n yẹn wọ́n àmú kọ́rọ́ sínú àlìjá nàánà bí ìsábọ̀ gẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ dọ̀mù àlìjá nàánà ẹ̀họ́ tó wọ́n yàrá ẹ̀họ́ sọ́wọ́ tó wọ́n yàrá àmọ́ sọmọlì tẹ̀rẹ̀ pẹ́pẹ́ tọ́ra rẹ̀ fún sọmọlì tẹ̀rẹ̀ tọ́ra rẹ̀ fún lọ́ọ̀ kọ́dọ̀ bí yẹn dóò yìí máa dáa mú kórè sí nyẹ́rà dọ̀n orí dáa nínú àmọ́ náà mórí ọ̀hà yẹn. àmì kọ́ ọ̀nà bá yọ̀ bìkà yìí nọ́mà àmà bẹ́ẹ̀ kọ́ wá sí i àkókòrò pìtì sọ́dọ̀ fẹ́fẹ́ ẹ̀fẹ́ ọmọdé. ó bẹ̀rẹ̀ mẹ́gà hà wẹ̀ ẹ̀fẹ́ ọmọdé fẹ́ mọ́tà ọ̀ wàásù àbẹ́ni náà mọ̀ ẹ̀dá lóbi súnkẹ́ wa mi wáṣẹ́ àwọn ẹ̀tẹ́ dé kọ́ ẹ̀fọ́ sọ̀rọ̀ ẹ̀tẹ́ náà dẹ̀ bí. ọ̀rọ̀ náà sọ àbẹ́ni náà ni mo hí mi à bọ́lá sọ ìlànà ẹ̀tẹ́ mi ọ̀nyẹ́ rẹ̀ fọ́ ẹ̀. ọmọ yìí ebi wọ́n tún ìka mi ha iná nàbà nàbà ìkọ̀ ìdá sọ̀rọ̀ ẹ̀tẹ́ yìí nàbà ìkọ̀ ìdá sọ̀rọ̀ ẹ̀tẹ́ yìí àmì àmì wọ̀dọ̀k ذرانا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها

كثيرا من الجن والإنس أضرر من الجن أتضرر إلى إيجاد آدم دو مريد الله يجوي أذنى نام أمي لميا لهم قلوب لا يفقهون بها لهم قلوب لا يفقهون بها ومريد كان لا ينعي أنعي أنعي في رسول ele kaka ire ọma yee ire ọma yee ẹnyẹ kúrọ̀sọ ẹnyẹ náà kiri ọma yee akari akari ọmọ yìí kpọrọ ẹ ẹni yóò wá kàyé yóò gbọ sódì agbọ sódì ẹ ẹtùkùtù sùnmù yọǹkà nínú ẹbìrà ẹ wá yẹn lè wá ọwọ́ jẹ́ nílẹ̀ ní bọ̀wọ́ máa ha ẹ̀bùn ló kàrẹ̀ ẹ̀yọ́ ẹ̀bùn lọ́wọ́ wà bẹ̀ ẹ̀bùn lọ́wọ́ yẹ bẹ̀ لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم أعين لا يبصرون yubsiruna biha omori ke ne ri nyeyi la yubsiruna na enne me sire pe do e na me wa nfani na akwa ha na akwa ha la tu esire e pe e pe ne ni se ni ha nkata tu e ha teku enye preso ire ne yi ene se preso ene ha na akwa ha na mo wa enyi gore yi ìpínlẹ̀ méjì rẹ̀ bá máa kó ọ̀lá kí wá àtẹ́kú. wọ́n lọ́hùn máa dánú lẹ́sìn àwọn ọ̀nà bí ha ẹ̀yìn tọ́ lẹ́sìn àwọn ọ̀nà bí ha ẹni nẹ́ẹ̀mà sóhùn rẹ̀ yìí ẹni kẹ́nẹ́ẹ̀mà sóhùn rẹ̀ àkà àkà rẹ̀ ayé òun àmà rẹ̀ rẹ̀ omori ọka ulaika kala naam omori kiri na nwa bene wana se man kuso pa iso pe bene ba lohon omori ke ne biji kunu so pa se biji kunu so pa ka e iso pa ọdọ na nyeso pa o ti na nda pa pa ọmọ nyeso pa pa e ọkà ẹsẹ káyì ló ń bọ dọ káyì rẹ ọhìá ọdọ ọdún bí tọ. láti tó bu ọdọ dọ ọdún bí tọ. a ẹnu tó pa náà wúrà ní tíré tíré ẹni kérékéré ẹni ní lẹsí. a mẹkẹsí bẹ tíré náà ní dọ yíyé wa a mẹkẹsí bẹ wọ́n jọ. bani adama omuli ọkàlẹ̀ kpọ̀ọ̀rọ̀. لا محمد رسول الله صلى الله عليه وسلم أولئك هم الغافلون أمري أكنا من نايتا إذنانا أنا هي إذنان إن نايتا نعم وإذا الأسماء فادعوا بها وذروا الذين يلهدون في أسمائه سيجزون ما كانوا يعملون ولله الأسماء الحسنى ومري أكره الأولى آمن فادعوه فادعوه بها أمريكا يا سيدي سلام عليكم بالتأثير anya sabe ina sa kon tulo ana ma dire ko nya ba ya rahman ya rahim ya rahman ya rahim dikia ya ka abi muhammad da man ka umuri na kake ene ba ni umuri e ran so ma he ya rahman ya rahim Thank amini tuma na se arahman omuli ana na yamba arahim omuli ana na yamba azɔsi arahman ɔna ɔdɛ fɛ so ɛɛ ɔdɛ fɛ seba to seba then bi arahim dɔbɛ fɛ so seba to fiil awol fail ɔbɛba azɔsi tuma na ɔdɛ arahman omuli ana na yamba arahim omuri amamayamba ama ituma nanga amaho arese yorika arrahman omuri amabaya abaya anabaya abai iti ina mama wakawo komori wakawo amama wakawo tadi wakawo ewo wakawo bebe abayi ni nyamba omuri ina mama arrahim omuri amabaya abaya ne kidani ene ne majuzo omuri omuri ìtumí arahman ọ̀rẹ́ arahim ọmọ ọfọ ọmọdé àti ọmọdé ọmọdé ọmọ náà yá àtàlùmọ́sọ́sọ́ ọmọdé ká yá arahman yá arahim káàdì ní ọmọ náà hàlì nìka áàdì muhammad náà nìdí ọmọ nìka ọmọdé kò nyẹ́ náà náà ẹ̀kẹ́ ni ẹ̀nà bá ní yá arahman yá arahim ya ọmọ sọ̀rọ̀ dọ́mọ ní ìṣe ìrẹsẹ̀ kún ní ịsọ ọnọ n'ime mmasị ọ dị ije ti arahman ya sanye ba eni kwa dika biri dika ah muhammad ona ka anya ko doka anyu muri ona ni anyu wa ni ani ya ma ya ma he rahman wee ma ka ya ha قل ادعوا الله أو ادعوا الرحمن لو مريد شيئا تقول كاي وكا انا ازوني ني ابا مي بده او مري او ده ويكاك يا الله او ده ويكاك يا رحمن قل ادعوا الله او ادعوا الرحمن ايما تدعوا فله الاسماء الحسنى اما وعيه كما ان مري او مري ọ mọ̀rí sọ àbí ní ìrì ụzọ ụzọ oṣù oṣù gbà ló mọ̀rí bá ká ẹ̀rọ máa ike ka ìwé. E ha ene ŋu ha ọwọ́ bẹ́ẹ̀ ní hadith tó mọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ nǹkan yìí inna lillahi tis'atan wa tis'ina isman mi'atan illa wahida man ahsaha dakhala al-janna omori onya ngure ha anan na jiko nyara ha ile tete anan na jiko nyara ha ile tete ona ma ko hira su do sere du sere du ko hira son aljanna ba yin مسجد الجنة ومين إن أسماء الله يسنى أنا به بتنم تنم إن أفا أبي هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المحيي العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الاحاد الرزاق الفتاح العليم القابل الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم المظفر الشكور العميد الكبير الهزيل المطيف الهزيل الجليل الكريم الرقيب المجيب الواسع العزيز الوزير الرجيم البحر الشهير الحق الولي الرهيب الموصي المبدئ المعيد المهي المميت الحج القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المتصرف المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم الغفور الرؤوف مالك الملك الجلال والاكرام المنع الملك في البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله جل ojukonyaba ha inetɛhɛ ojukonyaba ha inetɛhɛ inamure fo omuli ka sɔrɔ ɔlɔntɔ omuli kɔnɔ maa ko ohi ɛfo abujaba bolo wɔ kɔsɔ sinatu tó tóbi àti tó sàbí ha àti tó má tó ìfowópamọ́ kẹmàlíkà ibi tí nàmúrẹ́ yẹn nínà bọ́dá ìsúná nkàtí ilẹ̀ àdìsọ náà lẹ́bẹ̀ẹ́ ka a máa fi ilé ìgbà máa ń bá mi láì láha ìlàlá bákan lè dẹ̀mẹ̀ ọ̀rọ̀ náà ti fi láì láha ìlàlá dẹ̀mẹ̀ kan wọ̀. ìlú rẹ̀ ẹ̀mẹ̀ ọ̀ní ṣòro ọ̀ní lò anákòókò ẹsẹ̀ ni lùkú sọ́nà bá ọ̀gbọ́n bá ẹ wọ sí rẹ̀sùn àrẹ̀ káàkiri wàá kà lùsẹ̀lì lùsẹ̀lì dàlẹ́ bá kà ìjọba tó sọ́nà bá esi in primary school in nursery and primary school yasi kọwa ẹhẹ asuma online fún un ẹha sọrọ sọrọ ọdẹ dàrú àti ní kéwù ẹdá àmà mẹyẹ abáka yìí kéwù dẹ mẹyẹ kàwọ kẹmẹ fẹmọ fún yẹn mi mo sọ pé òmùdí yìí. ẹnlẹ ẹdẹ ọmọdé kàfàdé ọhún bì ha yasẹ nwúre hó na ọmọdé yasẹ yọ yàtà wọ́n dẹrẹ kàkì yà allah ọdún ìkàṣí yà rahman ọdún ìkàṣí yà rahim eléyìí ni wọ́n ṣẹlẹ̀ sípò mórí yìí sá sípò mórí yìí bó kọ́nà mórí yìí fúwé الشيخ المرهوب شيخ كمال الدين الأدبي رحمة الله عليه من ينوى جانفون يرى يبطل إجاك ريضا مني أسماء الله المصنمة dáṣà ní ṣayé ọmọ wa yóò ṣe kẹ́ẹ̀mẹ́ dọ́wọ́ sọ́ọ́rẹ́ nkà á iná ń rẹ̀ wọ́n mọ̀rí ọdún mọ̀ntákì mọ̀ntákì mọ̀ntákì ni wọ́n máa ọmọ orí àná àhòkònú ọmọ orí àná àhòkònú ọ̀sẹ̀ mọ̀ntákì ni wọ́n máa wáyé ń de kọ ìyá ọsì pa de ẹnu wà ní òkòkò wọ́n sì ka ìhòmù ní ka ìhòmù ní òkòkò òkòkò ní ọ̀fẹ́ yẹn mi ká wọ́n ní ka yá mu ntakìn yá mu ntakìn yá mu ntakìn ọ̀rọ̀dọ́kùn mi rìsàn àlàlà fàyèbà máa hẹ́ òmùrí ẹ̀ náà òkòkò ní máa hẹ́ òmùrí ẹ̀ náà òkòkò máa hẹ́ òmùrí ẹ̀ náà òkòkò ní yìí ojú ọ̀ma mi kó alukokobe lọ́dún àká ni ilé pàṣẹ alukokobe lọ́dún àká ni ká ọ̀ọ́dún àkàkà yẹ ewúrẹ́ ọzọ yìí ìtumọ̀ náà wà wá sí gẹ́nu ìṣúwèé bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ kẹ́múrẹ́ ọ̀gbọ̀n ọ̀nà ọ̀sẹ̀ dosi ti pe omori komori ona ọsẹta ọ omori omori wẹ́ẹ̀kọ́ mo yóò lò dé wú ẹ alfatah ẹni mi ò wọlé àná kàkà yà fatah ẹ̀fáàlì ẹ̀fáàlì àbọ̀ọ̀bà káyìrì àbọ̀ọ̀bà làmàfẹ́ máa yẹ òun múlẹ̀ náà lò dé yàrá lábẹ́ kókó nọ̀dá yà ń bá òun lò lọ́ ìhà òun yẹn Alamu ta shi ne ɗaya bayan, ọlọ́ọ̀mẹ́ ọ̀rẹ́ ọ̀mẹ́ ọ̀rẹ́ pẹ̀sẹ̀ bí pé ọmọdé kò múlò bí wò fún mi ẹ̀rẹ́ àwọ̀ mú kẹ̀kí mú wá fún àmà alẹ́rú rẹ̀ wà lókè yìí ọ̀rọ̀ ọmọ ọ̀rẹ́ wa aṣáyẹ̀rẹ́ náà dípọ̀ ìlà ẹ̀kú mú kò múlò fún mọ́ ìlà n'ose ameria nọ n'ose bi pọ ẹna wúlò nkómori náà nkómori nàbà ameria náà nàbí ànàbà sẹ mọ ẹhọ náà nìmọra ọkọ náà ẹhọ náà kómori àmì àwọ amanya ọjọ rẹ pẹsi ọmọ ẹni ló sọ ọmọ ọmọ kọsọ ni yọrọ ká yìí ama esi ni ká yà ara bá bẹ bẹẹni esi ni ká yà abẹhùrẹ yà abẹhùrẹ kẹsẹn yà abẹ dẹmẹ wọ rẹ ẹni sọ wà kẹyẹ mẹ wọ rẹ ọmọ nípa mẹ ọmọ náà yà ọmọdé ọmọ àbáyọ nyányára èdè mímọ àkọmọ ọmọ mímọ ẹlẹ ẹyẹ àkọmọ nyányára òtún lè dìrà lóye tèjì mẹyìn ọfọ wọn ní sùúrù dẹni ẹnẹbà ìfọ ọfọ máàlà máàlà ẹnlẹ ọmọdé ìnà ọrọ ọmọ yàrá yìí náà bọ yàrá àmà ẹsìn kàyà ayé yìí mọ bẹ bí a bí ìgbà sùdà yìí tẹ mọ rẹ.

ẹnẹ mo tún sùúrù ọ̀ká mi rọ̀ bùkà bá fìrà ọmọdé kò ní ìlà báyìí tẹ́rẹ́tẹ́ ọmọ ìlà bá lọ́nà bẹ́ẹ̀ sẹ́ ya ẹ̀ná yà fún wọn yàrá. ìsọ̀nà ọlọ́ọ̀lì ká abẹ́ ha yìí mẹ́mà mẹ́ ọba kẹ̀kẹ́ ní. sùúrù náà kò ní ọ̀nà náà hó bá ọ nítorí sùúrù ọ̀nà báyìí lọ́mọ ní kẹfẹ́ nàmá yìí wọ́n fọ sọ́ọ̀bù rọ́nà àjọrọ̀ ọ̀hún lọ́kà yìí sá. ẹni sùúrù ní ọmọ nípa nẹ́ẹ̀sì ọ̀fẹ́ ní kìkì ẹ̀mọ́ náà kàrẹ́ yé ìdílé bọ́ọ̀nà wà kàrẹ́ wà kàrẹ́ wà ní gánà ni. ẹ̀sẹ̀ kà yìí ọmọ ní ọba yà yìí ọba yìí kẹsẹ̀ ẹni ní sùúrù yẹn wọn nìyí. àmín àmín. الأسماء الحسنى فادعوه بها ولله الأسماء الحسنى omori kodo olóòlà ìyàmú rẹ ha àná ọbìnrin fọdẹ ọhún bẹ ha omori kaya sehion omori kaya sehion amọmọhi bẹ ikaye sinapẹ nkọ omori yìí ọmọhi bẹ ike alùpùpà ìràgbọnanya nkọrọ àmàmà màn ìràgbọnanya nkọrọ àmàmà màn ọmọ omori màn ẹ kàáyé ìrànwọ́ mẹ́ bá a bá yín àbá ilé wẹ̀ nílé ìròkè náà ẹ̀kúrẹ́ ìrọ́mọ́ yìí bẹ́ẹ̀ pàdé sọ̀mùrí kàhu sọ̀mùrí kàndé pàrà áhù bẹ́ẹ̀ ní ìṣirẹ́ yédi yédi kéwọ́n àti ìmọ̀dúrà ìrẹ́ àjẹ̀ nù yá bàǹdàǹdà yá yí yá bàǹkàkà yá yí yá bàlẹ̀ yá yí yá pàmpàmpà yá yí ẹlẹ́fà nǹkan ayé kò gbòòrò lọ́sọ̀ tó bò. ẹlẹ́fà mọ̀ rẹ̀ láàyè bẹ́ẹ̀ ni mẹ bẹ́ẹ̀ dúró dìyẹ náà máa nẹ ọ̀ yẹn náà máa nẹ dẹ́ òbẹ̀rẹ̀ ní tó tù ilé kàgẹ́ máa rẹ̀. bísọ́jọ́ dìyẹ dìyẹ dìyẹ náà máa nẹ bẹ́ẹ̀ yẹ sáà ni ẹni bẹ́ẹ̀ ká ẹ̀ máa bí mẹ́mbà òṣùlù hikimani ẹ̀ máa bí jọ́mùtù máa rí fi kòkòrò àná wọ́n ṣe máa yẹ́ ìdára kan náà bíi ẹ́ ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀rọ àmà àmà ẹ̀lẹ́ ọmọ yẹ́ ìdára kì í sẹ́sù máa rí kòrò kòbúrọ́ ẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ọ̀yẹ́ ọ̀yẹ́ anárakà ani ɛhɔ ne mesi yɛ ɛhɛmɛ wa akɔkɔ fama yi mu. anya ya na mefe ya sẹ́mu dọ̀lára tó kùbùrọ̀ ọmọ náà ẹ̀ ìgbà tó kùbùrọ̀ Oyi oyi oyiwu àwọn àwọn ọmọ náà masọ́ tó tó wọlé yìí ilẹ̀ ẹ̀ yi àti ilẹ̀ ilẹ̀ yìí àmọ́ sọ́nà ọ̀rọ̀ ìka ubẹ̀ ní tẹ̀yìn abákarẹ̀ ẹ̀ ní ìbàdàn dɔs bi si islam do na ɛbɛ bana kɔ nyɛlɛ ka ɛsɛ na nɛ na ɛ maa mi jiri ɛ jiri ɛ jiri islam mi jiri islam pa baka ma du ɛyi ka kɔ ma du wa mɛ anyi du etu anyi ɛna wo ehi tu dɔs tu ma ntɛ wo ehi etu ama ama ɔbɛrɛ ahụ naa ŋutu awɔ ɔlɔdi wo elolo yi do ŋutu dɔwɔ na wo etu dɔkita se n jɛ ya èyí wọ́n ti kọ́ mẹ́ tó ká ọ̀kọ́ náà mẹ́ ọ̀sán yìí àfọ̀ mẹ́rẹ́ ọ̀rẹ́ bẹ̀ ká dẹ̀ ká ọ̀kà ọ̀hún náà máa bẹ̀ ibi èkú níbi onídọ̀ òwúrọ̀ yìí dẹ̀ ká ẹ̀dúró yìí ẹ̀dúró ní kọ́ra náà ọ̀sẹ̀ fáì ẹ̀dúró ní túnbẹ̀ tó wọlé ọ̀sẹ̀ fáì di padà fún àwọn láì lùsùn náà fún mìíràn ìfà ẹ anagye yẹ anagye yẹ kẹtẹ kẹtẹ wọn nẹ nà akẹ mma nà kẹtẹ kẹtẹ wọn fọsọ mọ nka wọn ẹka wọn nà bẹ ara yẹ ọmọ ẹka yẹ ẹ yẹ ọmọ ẹka yẹ ẹ ama ẹgbẹ ọmọ náà kẹ ẹ ẹnẹ yẹ mẹtọ mẹ ẹ yẹ ẹnlẹ mẹtọ mẹ ẹ yẹ asọ amẹ ẹnẹ yẹ mẹ agoka akapa wa nka ma taa wa ti sɛ yɛ amoro la anda yɛ ma taa o mori ɔno ntɔnɔ kaa ne yɛ adɔ kɛkɛ nɛ abanasi abanasi bi bana mi kakiri abanasi bi kakiri kɛ yɛ ama agoka sihir ɔ sihir ɔmo akɔ yi ni ɔyi yɛ yɛ ava ima yɛ jɛnu na

ụmụ bụ ịja na ha ịja nna n'ebi suleimana ịretọ achịjọ ime si eme dọmọrị ịdọ nyọọ e si ga n'ebi suleimana wọ si mohi dọmọrị ka ka wama kafara suleimana wama kafara omori esi ihe mra ụlọ ka kụfụ ụkawụ kafara anebi ọ jòdì kàyé ọmọ fihìm ọmọ siri wọlákin na sọyàtì na kábàrù àdínní sunilé àdínní dídínní ẹnà ń bọ kánún yóò àdínní náà ní àfọ fihìm bẹ́ẹ̀ yà á wà wà ní ní iye siri èyí sihiri ètùnì ní ẹ wà wà ní sihiri kúrò àná kan wọ́n wọ wọ́n yẹ náà mẹ́sìrì náà fọ́ọ̀nù náà àwọn àwọn ìfọ̀rọ̀kọ̀ bẹ̀rẹ̀ náà àǹdà ọ̀rọ̀ ọ̀rọ̀ náà tí kan ẹ̀rẹ́ ẹ̀rẹ́ máa bẹ̀ tẹ̀lé ẹ̀yẹ bòòrà ẹ̀yẹ bòòrà amábẹ̀ ìjẹ wọ́n ni hẹ́sẹ̀n ẹ̀yẹ ṣìrì amábẹ̀ kẹ́ náà màkìrì bẹ̀ àmì kọ́ wọn fẹ́ mo lé bàbá bẹ́sẹ̀rẹ́ yìí. يجزون ما الإسلام onye na ọrịa ara asị mmasị na ara ọ ịhụ ọrụ ma kakọrọ ọrịa ịlọ olu ori ya ọrịa ya kakọrọ ọtụtụ ọrịa ndị na-ere na asị mmasị ya lọsọ otu obodo ara asị mmasị ya agana mama na islam a oye ka ẹ gba ti mo nyara ya ko pẹ pẹ yìí ní sísú ọlọba bàbá yẹn ẹ mabaka kana ẹnẹ ẹnẹ pépà kana yẹ dọ yẹ si téyì téyì wa téyì yìí sè wa tẹlifíṣẹ ká wà ní sè wọn ẹ mọ tó ní fa ní sè wa àmà ọdún ẹ mọ wọn wà fún àdéhùn ẹ àdéhùn imani yetu akiwa na hata na Allah kutuzuri isiwe isiwe na na kayo ah hela hapa ndo mwana ne ndo ba kwa watu kisambura Christian oye ẹ ọmọ wa lè nà wúlò ẹsẹ ẹsẹ nà bìkà wà bí mùsùlùmí ní wà lè ní kìrìsìtẹ́ntì. sẹ́tù ọ̀nà wọn náà ọ̀bùkọ́. Dada wa Kristiani, mama wa mama wa dada ndio do do na do do ba ni sala to kaka shahadu kaka ashahadu kawetu ni wakaita na hawa okay ashahadu ashahadu anla anla ilaha ilaha illa allah illa allah wahdahu wahdahu la sharika لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله ورسوله ààrẹ àwọn ìjàmọ́ òkúrò ìṣẹ́gbà máa bá nàìjíríà ọ̀nà wà láàmú èrè nínú wà ṣe hàdù wà ṣe hàdù أن محمدا عبد الله ورسوله وأن إيسى ابن ابن ابن مريم عبد الله ورسوله ukawa milele kenyo nyazana hoya kaiwa muri onyara jene jene onyara jene onya jene onya gohova dule milele mkanaba ya Muhammad sallallahu alaihi wasallam aliyo muri ya midole bonso muri dule ba milele mkanabi Isa amani papa mahikisa baba aliyo muri ya midole bonso muri ijina mama na amana la sotu ni islam grema omuli ọmọ ọsẹ àìsàn ọsẹni ọrọ ọrọ ayọ do ara ló tó sí má nìyẹn pẹtẹ fún wa yẹ bẹẹ wọn máa bí bẹrẹ omuli ọmọ ọmọ kára kọlẹ yìí ọmọ ẹlá yọ àmọ mẹbi náà sí islam àná ẹ ẹ bá yìí kò omuli ọmọ ọmọ ọrẹ o àmọ oyin náà tó ìdáná náà omuli ọmọ ẹkú tó omuli ọmọ ọmọ àtọkù náà ọ ẹ ẹ kò ìdá máa bẹ wọn náà bá bẹ bàbá máa bẹ ẹrẹ ẹrẹ kàmá bẹ àmín àmín اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا فضل هناك هذه مريم مريم أمري أمي لها الفتن هذه former chairman náà ní akama okay ẹ ọ̀rọ̀ Yeah. ilaha illallah ya ko muryawa ya ko muryawa adua ya reka omuri na ukogo anasitire wobora omuri obere ume omuri obere la me da ko royal men omuri na obere ume omuri ozuwo zezi omuri osi na na sinna wa omori ọ̀nàwó kókó ẹ̀fà hà ọ̀dọ̀ sí mẹ́wàá ẹ̀dà imú wa mẹ́ha na ala omori ọ̀nàwó kókó ẹ̀ka ẹ̀kú ìdẹ́nẹ́kú olódàkú omori òsídẹ́nẹ́kú mẹ́wàá ẹ̀dà ihe ọya ọya ọyà yẹnu rọ kàyé ọ ihe domori ka ọka ọba ní òrò pa ama ọta ọwa ama ẹwà ama ní wọn ata ama ọmọ ẹbí nínú ẹdá ni omori ọmọ bá ọta òwúrọ náà ọta ọta àbá ìlú náà yẹn àti wọn nínú ẹdá rẹ sọsọ ní ọdẹ kínyẹ ni omori ọmọ gbogbo ee rẹ sọ ni màá sẹ dọkítà mu ní ẹtí bìrì àná omori ọmọ kára ahọrẹ tẹ omori ọmọ kára ahọrẹ tẹ omori ọmọ wọ yẹ kẹdùn ọ̀nà ọ̀hún mẹ́rin tó ẹ̀ tẹ́m. ààrẹ ẹni mímẹ́sì kẹ́yẹ. ahoma wɛda ma tuma tu ka sɛbi fámùlà ni nyɛ wọn àmɛ obi ire yi mi mu de ɔma bɔ omu de na wɔ fɛyɛ mɛ alahama nina haka hakan wɔtukuna tibaa wɔarina baatila baatila wɔtukuna kinaba alahama nana araba bi islam almuslimin suudan wasallat alayhi zafati kalka jabara samawati wal ard يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من اراد ان يكيدنا عليه وهول المكر من اراد ان يكون عليه واصرف غضلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من اراد ان بالسوء ايضا عليه ولا يهيك المكر سجوا الا باهله وكذلك اخذ ربك اذا اخذ الكره وهي ظالمه ان اخذها لمن شديد اللهم ارحمنا فانك بنا راحم ولا تعذبنا فانت علينا قادر اللهم اطلبنا فيما جرد من المقادير انك لكل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرة ونعيما وملكا كبيرا سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آه.